Yoruba Unit 21, Basic Dialogue, Dialogue for Learning. Ago. Ago. Onílé. Onílé. O. O. Nileo. Nileo. Nílé o. Àgọ́ Nileo. Àgọ́ Nileo. ìwọ ìwọ tani tani ìwọ tani ìwọ tani lágbájá lágbájá lágbájá ni lágbájá ni èmi lágbájá ni. èmi lágbájá ni yà yà àgọ́yà o àgọ́yà o wọ̀ wọ̀ wọlé ọjọ́. ajá tó mẹ́ta tó mẹ́ta jọ́ mẹ́ta jọ́ mẹ́ta tó jọ́ mẹ́ta tó jọ́ mẹ́ta ó mà tó jọ́ mẹ́ta ó mà tó jọ́ mẹ́ta. kan kan pẹ̀lú pẹ̀lú jọ́kan pẹ̀lú jọ́kan pẹ̀lú ọjọ́ kan pẹ̀lú ọjọ́ kan pẹ̀lú.